صلي يا واهب صفا للنبي معدن الوفا مما الله وعفا ذنب من كان اشرفا ọlọ́mbà wa ṣe kẹ́sẹ̀ dẹ̀fà nẹ́bà Muhammad ẹni tọ́lọ̀hún ń wọlá rẹ̀ tí fi ń pèsè wa rẹ̀ ẹni tọ́lọ̀hún ń wọlá rẹ̀ tí fi ń ṣàánú wa ẹni ń wọlá rẹ̀ máa wá lára tí òjò pàyẹ́ rẹ̀ mọ́ anẹ́ Muhammad àyànfẹ́ ọlọ́run ààyò ọlọ́run ẹni ìríjú ọlọ́run eh! ọlọ́run wọlá nẹ́bì náà àwẹ̀ wa tọdún yìí ọlọ́mọ́sá gbà fún wa akíngbogbo ẹ̀yọ́ lọ́lùfẹ́ wa káàbọ̀ sórí ètò yìí tó wa Ramadan Kareem ètò alálùbáríkà ti ń wáyé sójú wòrán yín láti iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó mọ́lẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé èmi ọmọ yín náà ni mo tún kalẹ̀ sórí ètò láàárọ̀ yìí Alhaji Abdulkadir Yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni kọ́lọ́ mọ́sá gbàdúrà gbogbo wa náà kọ́lọ́ wọn ó dúró tì wá kọ́mọ́ padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa adúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀ olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá tẹ̀ ń lù wá lọ́gọ̀ ẹnu wípé ẹ̀ ń gbádùn ètò wa lágbára ọlọ́run tèmi náà tẹ̀ tún fẹ́ wò yìí náà yóò tún gbọ́ngbọ́n tún kan sí yóò tún dùn ju bẹ́ẹ̀ ti rò lọ torí pé nínú ilé agbóró ń bí lẹ́ni àwọn àlejò tí mo ní pọ̀ gan rẹpẹtẹ o àlejò bíi méjì ni mo ní lẹ́ni tí mo sì fẹ́ kẹ́ gbádùn wọn dáadáa dáadáa eh, pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà o ṣùgbọ́n gẹ́bí ìṣe wa bá a ti bàbá wa professor ahmed bin salawudeen agbọ́dọ̀ dúpẹ́ fún wọn àwọn ni aláṣẹ àtolúdarí iléeṣẹ́ standard insurance consultant limited tọkọlẹsí nàbàtà three victoria rubi eke street ní Lekki phase one lọmọsàbà sanwó ẹlẹsàn rẹ o ìyá alájà wa kẹrìjẹ sọ ọlá ìyá àdínní ọwọ́ àdúrà dáwà foundation àdúpẹ́pọ̀ lọ́mọ wa o ọlọmọsàbà sanwó ẹlẹsàn rẹ o Ọlọ́run ní dojú tì yín ìyá alájà wa kudrat kọ́lé towó àdúpẹ́pọ̀ lọ́wọ́ yín o awákí gbogbo ìjọ ọwọ́ àdúrà látòkè délẹ̀ pátápátá adúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ ọlọ́run musa bá san yín eh, pàtàkì ju gbogbo àwọn group group tó wà nílé ọwọ́ àdúrà Abubakar group wọ́n ṣe bẹbẹ ọlọ́run musa bá dúpẹ́ fún wọn o Umaru náà wà ń bẹ Uthman Ali ọlọ́run musa bá wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan yín o gbogbo ẹni tọ́lọ́run kó jọ sínú bẹ̀ tí ẹ̀ ń gbé bẹ̀ lárugẹ ọlọ́run musa bá dúró tẹnìkọ̀ọ̀kan náà alhaji wa alhaji wa khalifa wa Ismail Adérẹ̀mí TK adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ọlọ́mọ́sàbà san yín lẹ́san rẹ o bẹ́ẹ̀ ti dúró tì wọ́n ọlọ́mọ́sàbà dúró tẹ̀yìn náà ojú òní tì í lágbára ọlọ́run TK náà ń retí àwọn náà lórí ètò yìí pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run eh, tí wọ́n bá ti dé láti Kútọ́nù wọ́n wà yọjú sí wa pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run àdúpẹ́ aláàjì ìlànà alhaja wa ọ̀yá sípẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín o wọ́n ní àwọn sàdáàmù bàbá tó bí àwọn alhaji wa Salahuddin eh, owó ní kókó ọ̀yá sípẹ̀ alhaji wa Sikiru láì Ògúntóyìnbó ọ̀yá sípẹ̀ alhaji wa Sami àtọ̀ ọ̀yá sípẹ̀ àti ìyá wa alhaji wa Fatima Ọlásàndé Hassan ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn bá wa foríjì wọn bá wa yá ìfún wọn kó sùn wọn sọmọdé àjìnnà náà bẹ́ẹ̀ ni mo mọ wa alhaji na alhaja wa ààrẹ ẹ lọ́n bá kẹ́ wọn lọ́n bá wa gẹ̀ wọ́n bàbá wa alhaji wa kọ́lé tó wá gbà lọ́hùn ọlọ́mọsà bá kẹ́ wọn bá gẹ̀ wọ́n gbogbo tí wọ́n fi sílẹ̀ ọlọ́mọjọ́ bàjẹ́ ọ̀làlá hawla wàlà kó wọ́ta ilà abilahi ilà àrí ilà asim. tó gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ètò wa bá máa ń ṣe náà ni pé a kọ́ lọ wo eré orí ìtàgé wa tá à pè ní ẹ̀kọ́ ramadan tí a bá darí láti bí ẹ̀kọ́ ramadan á darí sílùú lọrin lọ́dà fáwa Qurani, tàbá wa gbọ́ lẹ́kṣọ̀ tán láti lù lọrin á wà padà sínú stúdíò ẹ wọ́n mọ̀ wá bá àwọn àlejò mi pàdé ní sísẹ̀ntẹ̀lé ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn náà ká lọ wo eré orí ìtàgé tá a bá kú ń bẹ̀ ká darí sílùú lọ́rin salamu alaykum. ẹ káàbọ̀ padà sọ́dọ̀ ètò yẹn tó wa Ramadan Kareem mo rò pé gbẹ́nu afá wa alálùkọ̀ránì tí ẹ bá pàdé láti ìlú lọ́rin fáńfàní tẹ bá fẹ́ pè àbá ẹ pè sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ wọn zero eight zero thirty six thirty seven ninety four forty one zero eight zero thirty six thirty seven ninety four forty one pẹ̀lú ògo ọlọ́run fúnra wọn náà máa bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́mọ tẹ́ fẹ́ fún wọn tí wọ́n bá yín tọ́ tí wọ́n bá yín kọ́ńkéwú abẹ́ ìfúnra yín lẹ́fẹ́ kún wọn bá yín bẹ lọ́hùn ọlọ́run gbọ́ ọlọ́run ṣáà Allah bàbá wà fẹ́lẹ́bù ọlọ́run sì ń gbà fún wọn ọlọ́run musa musa lẹ́kùn gbà fún ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run ẹgbẹ́ mo ti wí gbà tí mo lọ sókè lọ́hùn lẹ́kan wípé àwọn àlejò pọ̀ nù ilé pẹ̀lú mi wọ́n sì ti wà ń bí kan máa wọlé lẹ́ọ̀kọ̀ kan ni. afáwa tá kọ́kọ́ gbà lálejò ọ̀nà ni afáwa Salahuddin salamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. ṣé mo gẹ́ẹ̀tì orúkọ yẹn. ẹ gẹ́ẹ̀tì ẹ ah, alájùlẹ̀ náà ni. ẹ kì mí délé gangan ni. <laughs> alhamdulilayi adúgbò tí mo torí ẹ pè yín wá ni pé Ramadan oṣù kẹni oṣù gẹni oṣù àforíjì Ọlọ́run ni kí làwọn ń pè ní ẹ̀ṣẹ̀ gan àti kí làwọn ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim wassalatu wassalam ala sayyidil wujudi maulana muhammad sallallahu alayhi wa sallam wa alayhi wa sahabi wa sallim amin. akí ọlọ́run akí ànábì akí gbogbo àwọn afáwa àwọn òbí wa ọlọ́run bá ṣe dáadáa fún wọn. oṣù ramadan ẹ rí i pé àwọn yorùbá nínú orúkọ tí wọ́n fún oṣù ramadan wọ́n ní oṣù yú ẹ̀ṣẹ̀ yú ẹ̀ṣẹ̀ tí ramadan bá ń jẹ́ oṣù yú ẹ̀ṣẹ̀ yú ẹ̀ṣẹ̀ tọ́lọ́run dẹ̀ ní ká gbà àṣetorí pé kọ́lọ́run lè foríjì wá ló ṣe ní ká gbàwẹ̀ Ramadan kó lè bá kẹwàá àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé n tó fà tó ju Ramadan fi jẹ́ oṣù yẹ̀ṣẹ̀ yẹ̀ṣẹ̀ á jẹ́ pé gbogbo wa pátá ti wà nú ẹ̀ṣẹ̀ torí tá a bá sínú ẹ̀ṣẹ̀ wọn ní ká gba Ramadan láti fi yọ ẹ̀ṣẹ̀ wa hmm. kí wá là ń pè lẹ́ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì n tí ẹlòmíì ò kàkún òun lẹ́ṣẹ̀ wọ́n lè fọmọ sọ́dọ̀ ẹlòmíì nígbà tí kì í ṣọmọ tiẹ̀ kò ní tírìtì ẹ̀ bó ti ń tírìtì ọmọ tiẹ̀ ẹ̀ṣẹ̀ ni ẹlòmíì ọjà ní ń tà ó ti ẹ̀ṣẹ̀ tẹ̀ ráhùn lọ́jà ilẹ̀ tiwa yìí wọ́n ń sùn nú ẹ̀ṣẹ̀ wọ́n jí nú ẹ̀ṣẹ̀ ni hmm. ẹ rí i pé nínú nínú suratu Hud anabi Shuaibu ń sọ fáwọn òjò ẹ̀ ń pé látàkùsùn mìkìyàlá hmm. wal mizan hmm. ṣùgbọ́n ní Nàìjíríà yà rẹ̀ ni sọ fún wọn àìrẹ́ ni sọ fún wọn yẹn ó wá ń jẹ́ kí wọ́n máa dá ẹ̀ṣẹ̀ pé òṣùwọ̀n yín o ẹ má dínkù o ẹ má ṣe gbá ẹ má ṣàwo ẹ̀ṣẹ̀ ni nínú àwọn tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n ní nínú Ramadan a sọsọ sọ̀sọ́kúsọ a gbọ́dọ̀ wòwòkúwò a gbọ́dọ̀ ṣèṣekúṣe a gbọ́dọ̀ jẹjẹkújẹ a gbọ́dọ̀ àṣẹ tí ó bá sí Ramadan gbogbo ẹ̀ là ń ṣe. gbogbo àwọn eléyìí orígun ẹ̀ṣẹ̀ kan ni kódà ẹlòmíà kírun yóò tún máa dẹ́ṣẹ̀ nínú pé ó ń kírun yóò tún máa dẹ́ṣẹ̀ mo tẹ̀ ni o wọ́n á fẹ́ rajà tẹ́wọ̀n pé nílẹ̀ lárúbáwá kọ́lọ́n fún wa lọ́kànbalẹ̀ hmm, nàìjíríà hmm. wọ́n fẹ́ rajà ó ń kírun lọ́wọ́ mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ lórí irun. lórí irun láhàpá <laughs> láhàpá. Hmm. nígbà tí wọ́n ṣe mò ń bọ̀ mò ń bọ̀ lórí irun irun yẹn bàjẹ́ ni àbọ̀ máa tún gbérù. <laughs> so àwọn ẹ̀ṣẹ̀ yẹn wá pọ̀ lóníranran tọ́lọ́n wá ní ká fi rọ̀mọ̀dánù yìí ká fi wá àforíjì. kódà ẹlòmíì ṣẹ̀ débi pé fún ara ẹ̀ ọlọ́run wá ń jẹ́ kó yọ pé ẹ má jà kàn kò sẹ́ṣẹ̀ tèmi ọlọ́run kì í forí jiyàn kódà kó já hmm. kó jẹ́ yahoo kó jólè kó jáṣẹ́wó ẹ̀ṣẹ̀ olótùwà mi irú irú ìran ẹ̀ṣẹ̀ tọ́lọ́run kì í forí rẹ̀ jẹ́ kódà hmm. ọlọ́run ní téèyàn bá ṣẹbọ pẹ̀lú èmi ọlọ́run tí ò bá tíì kú o tó túbá ọlọ́run forí jì. Allahu akbar Allahu akbar. lọ́lọ́run fi sọ fún wa tẹ́bá lọ́wọ́ nú suratu suratu Zumar aya aya fifty three kọ́ ọlọ́run ní yá. Ya yá ayọ́ yá ayọ́ ìbádí yá ìbádí alẹ́dí yá ìbádí alẹ́dí náà asrafu ala anfusihim látẹ̀kìnà tún min rahmatillah. Hmm, bẹ́ẹ̀ni. ọlọ́run ní má já kàn mú nà pé mi lè foríjì ẹ̀ kò sẹ́ṣẹ̀ náà tẹ́mi ọlọ́run ò lè foríjì ẹ̀ kò sí bó ṣe le tó is an opportunity fún wa nínú Ramadan láti wá àforíjì lọ́dọ̀ ọlọ́run hmm. wọ́n á tún máa kọrin wá ní àkọ́kọ́ Ramadan ìkẹyìn ìgẹ̀ àárín ramadana àforíjì ni ìgbẹ̀yìn ramadana àlìjáná ní ìgbẹ̀yìn ramadana àṣẹrù ńdọmọ. kẹ́lẹ̀ mọ̀ pé agbára tó wà ní ramadana yìí opportunity ni fún wa wọ́n á ní kẹ́lẹ̀ mi gba ramadana á ní kinní kan ṣòun o tún ní àǹfààní mi ò tún ní wá mọ́ àwọn kan wà tó yẹ pé ọlọ́run ṣoore fún wọn bọ̀ lọ́dọ̀ tiwa ibi ni tó bá parí ramadana báyìí ọlọ́run sì gbẹ̀mí ẹ̀. Hmm. Mm. látara pé kí ni ọlọ́run ti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ kò fẹ́ kó dẹ́ṣẹ̀ míì àláǹfààní láti lọ mẹ́kà kò sówó àláǹfààní mm. àti yọ zàká kò mm. sówó irun tá n kí àtúndẹ́ṣẹ̀ rọmọdánù tá a tún fi kó gbogbo ẹlẹ tí ò ní kọ̀ǹdíṣàn kankan Allahu Akbar rọmọdánù ò ní kọ̀ǹdíṣàn kankan kò ní kọ̀ǹdíṣàn bí irun má sọ̀rọ̀ lórí irun má ṣe gbá lórí irun má ṣe gíní rọmọdánù ní kọ̀ǹdíṣàn ọlọ́run wá ní látẹ́kìnà tú. irú rahmatillah. inna Allah yagfiru zunuba jami'an. ẹtìrí zunuba jẹmíhàn ah. gbogbo ẹ̀ṣẹ̀ ìran ẹ̀ṣẹ̀ tó bá lóhùn kó ṣẹ̀ Ọlọ́run èmi máa forí gbogbo ẹ̀jì máa forí ẹ̀jẹ̀ innallaha wal gafuru arrahim Ọlọ́run ní èmi Ọlọ́run tí n bá forí jìyàn tán màá tún wá kẹ tábà tún lọ wo ní suratul mulk ẹ suratu fatih Ọlọ́run ní walillahi mulku samawati wal ardi yagfiru man yasha'u hmm. wa yu'adhibu man yasha'u. ìwọ́n tó rò pé ọlọ́run ò lè foríjì ẹ̀ tó bá ń bẹ nínú pé ọlọ́run ní eléyìí màá yànjẹ màá yànjẹ màá foríjì wàláhì ọlọ́run foríjì ó ní yẹ fúru mọ ìyàṣà o ẹni tó bá ti wùn mí ọlọ́run ni màá foríjì kò sí bẹ́ẹ̀ ṣe ẹ̀ ṣe pọ̀ tó ìwọ ọ̀rẹ́ mi ọmọ ìyá mi nínú Islam kò sí bẹ́ẹ̀ ṣe ẹ̀rẹ́ ti pọ̀ tó gbà pé ọlọ́run foríjì ọ tó o bá ti nígbàgbọ́ pé ẹ̀ṣẹ̀ yìí kò sí kódà ìyàwó tó bímọ tó bímọ ọmọ àlè fọ́kọ tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run foríjì ọlọ́run ní yẹ̀fìrù zunuba jẹ̀míhàn àwọn ọlọ́mọ àrùn pa kìíní ya ó ti bọ́ jẹ́ kí n kú máa ṣe lọ no ìwọ tó ń ta tẹ́tẹ́ tọ́lọ́run ní a máa ta ẹ̀ṣẹ̀ ní fílẹ̀ nu rọ̀mọ̀dánù yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní fọtílẹ̀ nu rọ̀mọ̀dánù toró mọ̀ pẹ́ṣẹ̀ ní kéèyàn mutí tí rọ̀mọ̀dánù bá dé kò ní mutí mọ́ tó bá dẹ̀yìn rọ̀mọ̀dánù kí ló dé tó fẹ́ padà síbẹ̀ lẹ́yìn tọ́lọ́run ti ní nà láàyè fúrùtù nù bàjẹ́míà mo ti foríjì ẹ̀ má tún padà síbẹ̀ mọ́. Hmm ìwọ́n tó ń jalè náà ah Ramadan àgbọ̀dọ̀ jalè inú Ramadan àgbọ̀dọ̀ mugbó inú Ramadan àgbọ̀dọ̀ ṣe kíni kan ìzán o ti mọ̀ pẹ́ṣẹ̀ ni ló fi sá fún inú oṣù Ramadan hmm. tọ́rọ́ oṣù ńlá ni táwọn ìbá lọ tán dákun má padà síbẹ̀ mọ́ kí wọ́n náà lè ba nu àwọn ẹni kó lè wà nínú àwọn ẹni mímọ́ hmm. Ọlọ́run fẹ́ fi Ramadan yìí fọ̀ wá mọ́ ó fẹ́ fi ṣe kíni ó fẹ́ fi fọ̀ wá mọ́ ká dàbí ọmọ tuntun tí ò lẹ́ṣẹ̀ lọ́rùn wọn nínú Ramadan Ọlọ́run ó tilẹ̀kùn náà yóò wá sílẹ̀kùn kẹrẹ̀ẹ́lẹ̀ nínú Ramadan ọlọ́run tó wa fún wa ní òru kan nínú Ramadan to yẹ pé òru yẹn kadara abú kọ ń pólè maja to ba tó bá tún sọ fọlọ́run pé ọlọ́run Lailatul Qadri fẹ́ jalè mọ́ inú òru mi ì fẹ́ mutí mọ́ oru mi ò fẹ́ ṣe ṣìná mọ́ oru mi gbogbo ìwà bàjẹ́ fi bú lọ́wọ́ nu zúrátù zumar aya fifty lọ́ka ní english tí àwọn kan bá sọ fún ẹni pé ẹ̀ṣẹ̀ kan wà tọ́lọ́hún kì í forí ẹ̀jìyàn bá bá irọ́ ni àfi tó o bá kú tó o bá kú sínú ẹ̀ṣẹ̀ yẹn ló lè rà foríjì. Allahu akbar. àmọ́ tó o bá kú síbẹ̀ tó tètè jáwọ́ tó tètè jáwọ́ tó lóò ṣe mọ́ tó lóò ṣe mọ́ mm, o sì gbọ́dọ̀ fẹ̀ṣẹ́ lẹ̀ táìsàn bá dé ẹlòmíà máa mutí táìsàn bá dá ní mi mú tí wọn mú tí wọn fẹ́ ṣẹlẹ̀ àìsàn ló gbà á kì í ṣẹ̀ṣẹ̀ <laughs> torí bẹ́ẹ̀ ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan. ọdọwọ́ ah, ẹnì wa àwọn Sheikh Salahuddin Muhammad Jamiu àwọn ni wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run ọlọ́mọ sọ̀rọ̀ àṣà ilẹ̀ sàn rí ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run aláìlá à ah, lásìkò púpọ̀ nítorí atún lálejò bíi ti atúfẹ́ gbà lórí ètò so kẹ́hìnà tó máa wá lọ áfùrín ní ẹ̀bùn alukuraan látọ̀dọ̀ bàbá professor bun ahmed bun Salahuddin aláṣà àtọ̀dọ̀ ilé iṣẹ́ standard insurance consultant limited kí ó dáa látọ̀dọ̀ wọn náà ni signature lórúkọ iléeṣẹ́ tí wọ́n. ọ̀dọ́dún là ń gbà iléeṣẹ́ náà ò ní bàjẹ́. amina ìlàyé náà standard. iléeṣẹ́ náà ò ní bàjẹ́ o. òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀mí wálé láíláí. ẹ̀yẹ mú ilé àǹkárá ẹ̀yẹ mú ilé ọ̀pá márùn-ún àǹkárá. Allahu Akbar ẹgbà márùn-ún àǹkárá yìí. Allahu Akbar. látọ̀dọ̀ wọn náà ni àbí. látọ̀dọ̀ ìyá wa látọ̀dọ̀ ìyá wa lábẹ́kúta ni alájà wa mọ̀ súrà tó lúwa tóyìn látàbẹ́kúta àwọn akẹ́lẹ̀ ìránṣẹ́ kò ní tọ́ḿbẹ̀ ọ̀sà bá sanwó dẹ́sán rẹ̀ látọ̀ bàbá pọfẹsọ Ahmad bin Salahuddin àwọn náà ni pé nínú àwọn tó bá gbẹ̀bùn wa ká máa sọ kúdúrú sí wọn àwọn àfáà tó wọn bá wá ká máa ẹgbẹ̀rún márùn ní kẹfí súnmọ́ ọkọ̀ ọ̀rọ̀ ń dákun bàbá wa náà ọlọ́mọdé wọn máa padà sí burúkú. ẹ ní máa padà sí burúkú bàbá Salaudeen ẹ ní máa padà sí burúkú ẹ ní máa padà sí burúkú gbogbo tí ó ń dùn yín lẹ́mìí tẹ́ fẹ́ kọ́lọ́hún yanjú ọlọ́run wọlé àánú àwẹ̀ yìí ọlọ́run bá yanjú ẹ̀ fún àmín la hawla wala quwwata a lọ sókè lọ́wọ́ nísìnyí bàtà bá padà dé a wà pàdé dókítà wa dókítà wo ni mò ń sọ̀rọ̀ ń pa ẹ̀ <laughs> ẹ fẹ́ mọ̀ ẹ jẹ́ ká lọ sókè lọ́wọ́ náà ẹ ṣeun ẹ kú kalẹ̀. ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò ẹ̀rí pé mo sọ pé mo tún ní àlejò mẹ́rin nínú ilé ń bí pẹ̀lú mi dókítà ni wọ́n onímọ̀ ìjìnlẹ̀ ni wọ́n nípa ètò ìlera àdídì gbé wọn wá ní pé ẹ wá o àti ẹ̀fẹ́ béèrè lọ́wọ́ yín àwẹ̀ Ramadan tá ń gbà yìí ǹjẹ́ ní àǹfààní kan tó fẹ́ ṣe fún ara wa àbọ̀nà kan ní a máa fi ibi panú lásán ni <laughs> ìdí nìyẹn tí mo fi gbé dókítà wa dókítà náà ni bàbá ìyá wa dókítà Mariam Adeoti salamu alaykum wa rahmatulahi wàhálẹ́kùn sàlámù rahmatulahi wabarakatuh. ha dókítà wa ẹ dákun ààwẹ̀ tá à ń gbà yìí ǹjẹ́ ó ní nǹkan ṣe pẹ̀lú àlàáfíà ara wa. bẹ́ẹ̀ ni gbígba ààwẹ̀ ó jẹ́ nǹkan pàtàkì fún ara wa lákòókò náà òun ni pé tá a bá ní pé àgbàwẹ̀ ọlọ́run ọba ètò ni gẹ́gẹ́ bí ehm, Ramadan ṣe jẹ́ ìkan nínú òpómúlérò Islam ó tún fún ara ní nǹkan ó tún ṣe ara ní àǹfààní tó pọ̀ lákọ̀ọ́kọ́ ni wípé tá a bá jẹun àbí mu omi that means that we actually abstain from food and eating ara wa ó máa auto-generate rẹ̀ á padà sí auto-immune system ẹ̀ ó máa wà active ní àkọ́kọ́ ni wípé ẹ wo ní àpẹẹrẹ bí àwọn tó bá ní diabetes tó bá ní ìtọ̀ ṣúgà ìtọ̀ ṣúgà ní ṣe pẹ̀lú nǹkan tí wọ́n ń jẹ nípa àwọn nǹkan tí wọ́n ń jẹ bí bí àwọn carbonated food tó ń jẹ so tó bá ti di pé wọ́n ní bí ẹlòmíì sì bóyá tó bá check blood sugar ẹ̀ ó ti wà bí àbí four hundred àbí three hundred but during time tó fi ń gbàwẹ̀ yẹn wọn ò jẹ anything wọn ò mú anything then tó bá lọ check eh, eh, sugar level wọn as at that time ó máa ń lọlẹ̀ tó túmọ̀ sí pé ẹni tí ó bá ní diabetes tó bá ń gbàwẹ̀ ó máa wúlò fún gan and púpọ̀ nínú wa oúnjẹ tá à ń jẹ òun ló máa ń kó àìsàn bá ara wa bẹ́ẹ̀ ni because púpọ̀ nǹkan tá à ń jẹ òun ni sugar so even ẹni tí ò ní diabetes gan bóyá ó wà ní sugar level wà ní one twenty àbí one ten àbí hundred that moment tó bá fi lè abstain tí ò jẹun tí ò mú mi sugar level ẹ̀ ó máa normalize because why kò jẹ nǹkan tí ó lè mú sugar tó lè kó ṣe àkóbá fún ara wa so téèyàn bá ní diabetes nǹkan tí um, àbí ẹni tí ò bá ní diabetes náà téèyàn bá gbàwẹ̀ á jẹ́ kí sugar kó kù lára kò ní jẹ́ kí ṣúgà kó tún pọ̀ nínú ara with that èyí tí ara ti ní tẹ́tẹ́lẹ̀ á rí ìlú dáadáa ẹlẹ́ẹ̀kejì ni wípé ó tún máa reduce inflammation tá a bá ń gba àwẹ̀ inflammation can be caused by so many so many infections all these um gba àwọn infection tá boya máa ní bóyá nǹkan tí bóyá ibi téèyàn fara kó bóyá nǹkan téèyàn lọ bóyá nípa nǹkan tí èèyàn ń jẹ gan so ẹni tó bá and téèyàn bá ní inflammation ìfúnpá ẹ̀ ó máa ga. ìyá wa gẹ́gẹ́ hmm, bí àlàyé tí ẹ̀ ń ṣe bọ̀ hmm, ọ̀rọ̀ ńlá lẹ̀ ń sọ fún wa because ṣe rí wọ́n mọ́ wọ́n mọ́ ẹnu lé kinní kan sìn wọ́n ní tí wọ́n bá ní diabetes wípé àwẹ̀ ó máa ń jẹ́ kí ṣúgà yẹn kó come to normal kó come to normal ṣe eré àyẹ̀mọ́ á fẹ́ béèrè ìbéèrè kan nípa àwẹ̀ tẹ́lẹ̀ mi bá fẹ́ sínú nítorí ẹ̀sìn fẹ́ béèrè ìbéèrè tẹ́lẹ̀ mi bá fẹ́ jẹ́ sínú ẹ pé à ń sọ̀rọ̀ nípa ṣúgà level But tẹ́lẹ̀ mi bá fẹ́ sínú akọ mutí náà á tún gún ògì á ní kan fi ṣúgà sí i Isu, wọn ní kan fi ṣúgà sí kíní kan nísìnú á tún lò bẹ́ẹ̀ ṣé kò tún ní padà sí aya ṣúgà padà àbí irú ẹ̀rú kílà yìí máa fi sínú tó máa jẹ́ kí àlàáfíà bá àwẹ̀ wa. tá a bá fẹ́ sínú nǹkan tó dáa jù gẹ́gẹ́ bí ìrọ̀sọ́nà láìsí aláàlá sálám ṣe sọ òun ni date date only high content of sugar but it is a natural sugar and sugar yẹn ó máa revitalize ara ó máa jẹ́ kí gbogbo energy tàti lose ó máa ń jẹ́ kó padà that's why tá a bá kọ́kọ́ ṣe inú yẹn within ten minutes gbogbo nǹkan tá a ti lose phone for more than ten hours á padà sára but tó bá ti wá di pé that's why lè jẹ́ pé kéèyàn ṣọ́ra nǹkan tó máa jẹ because why téèyàn bá ti kú ńbẹ̀ láti àárọ̀ tó bá ti kú ńbẹ̀ láti àárọ̀ tó bá wá di ìgbà tó fẹ́ ṣínú tó bá wá kó ńbá ìgbà wọn nǹkan báyẹn náà tó bá ti pọ̀ jù náà ṣúgà yẹn á tún padà sára ni That's why ló ṣe dá kéèyàn máa mu nǹkan tó ṣe dá kéèyàn máa fi ṣínú kéèyàn mu omi kó mu eh, date àti bóyá ògì bọ̀ kò ń ṣe kí ṣúgà kó nínú ẹ̀ because púpọ̀ nínú wa a kì í mu ògì ọkà bàbà carbohydrate eh, all this um, corn pap la máa mu àwọn ògì tó yẹ pé àtara ara carbohydrate ti jáde so ó dáa tẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ṣìnú ká lo date ká lo um, omi àti ògì ọkà bàbà. Hmm, hmm dates omi ògì ọkà bàbà so ògì ọkà bàbà yẹn dà because ńlọrin lọ́dọ̀ wa tí àwẹ̀ bá ti ń bọ̀ báyìí táwẹ̀ bá ti kó bí ijọ́ mẹ́rin kọ́ ni iná máa rẹ́gì a máa ń pè lọ́jọ́ rẹ̀gì fún Ramadan bá ń bọ̀ báyìí wọ́n á ti rẹ́ ògì so àwẹ̀ àkọ́kọ́ wọ́n á ti lọ rọ̀ ògì Allahu Akbar kò sírú ẹ̀ lẹ́kọ̀ọ́ yìí kọ́lọ́wọ́n sànù ọyọ́ mi kó ẹ mọ́ tán pè ní ìyá wọn wò mí lọ́rin ní sìnkú ah! ọkùnrin yìí ọ̀gbàgbé ah, ilé Ọlọ́run kọ́ sànù wa yá wa hmm. torí pé àlásìkò ah, lórí ètò yìí dáadáa láti bá wa sọ̀rọ̀ nípa àlàáfíà ara wa fún Ramadan mo fẹ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ mi bá wa fẹ́ sínú bẹ́ẹ̀ tí ní ká mú mi yẹn omi tó ti sẹ̀wọ̀n ní nìkan bá ń wá ẹ bá mi wá yìí tó ti sẹ̀wọ̀n tọ́kọ̀ tó bá mú báyìí ẹlòmí tó bá mú pure water méjì mẹ́ta báyìí kọ́lá kò ní lè kásá mú yọkàn rẹ̀ sí ibi ọba jòkó tó báyìí yóò mú náà lọ sípèjì ni sómi tútù dáa láti máa fi bírèkì. ṣé mo pé ẹ̀yà rárá fluid to wà lára wa water only ní eh, sixty to seventy percent of water that is why lè ṣe dáadáa bá fẹ́ ṣìnà táìmù yẹn kò sí nǹkankan nínú wa inú wa ti empty omi tó tó tó la ká fi ṣìnà ordinary omi room temperature omi tí ò tutù rárá why because tá a bá lo omi tó bá tutù púpọ̀ jù ó máa ń padà affect digestion of food òun ní pété lómi ìbámu omi tútù ní wọn máa kán àbí kí eyín máa kán because why omi tó mu yẹn ó máa lọ affect muscle tó wà nínú and with that tó wá jẹun inú wọn máa kán because why omi tútù ó dàbí kéèyàn da òróró kó wá bu omi tútù ṣe ó kàn máa yọ̀ lórí ẹ̀ ní bẹ́ẹ̀ ló ṣe máa bí nínú wa tá a bá jẹun tá a wá mu omi tútù le oúnjẹ yẹn ò ní tètè digest. Allahu akbar Ọlọ́run bá a sàn yín lẹ́sàn pẹ̀lú ògo Ọlọ́run ṣáà pẹ̀lú ògùn ọlọ́run máa tún padà gbé yín wá tẹ́wọ̀ ara láyé sí dáadáa ṣùgbọ́n kẹ́ ẹ tó máa lọ lẹ́ni inshallah ò máa fún yín ní ẹ̀bùn àmúrelé táwọn yóò fi mọ̀ pé ẹ wá sórí ètò wa ẹ̀rí alukurani baba professor ahmed bin salahudeen àwọn nana máa fáwọn àlejò wa aláṣà tó dalẹ̀ lè ṣe standard insurance consultant limited ẹgbà ẹ̀yin lẹ́ni ẹ̀jẹ̀ mm, fún yín ní t-shirt wọn t-shirt wọn ni sorry signature t-shirt ni mo ní mo pé ẹ mo ní láìkí àwọn arúgbó àwọn sọfà yìí. kọ́kọ́rọ́ ilé yìí kọ́ mọ̀ bá máa sọnù ibi ọ̀fẹ́ kọ́ máa sọnù wá wá kọ́kọ́rọ́ kẹ́ ọmọ olómi kọ́kọ́rọ́ yẹn kí o dàrí. àwọn náà náà tún ní ká fún yín kọ́lọ́ musa fọlù barika sí ẹ bá ń sọ nọ́mbà yẹn fún ara yín. ara zero eight one zero four nine seven one two eight one. lẹ́ẹ̀kan sí. zero eight one zero four nine seven one two eight one. tó alhamdulilayi nọ́mbà dr miriam adeoti lẹgbọn inshallah ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn kí wọ́n lọ sọ kí n lọ sọ ánsà fún béèrè tá a béèrè kan yìí kádẹ sọ ẹni tó gbà á <laughs> ẹ fẹ́ mọ̀ ń tọ̀hún àti pé kó wá gbẹ̀bùn ẹ̀ ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn ká lọ wo ibi tí ánsà ìbéèrè wa já sí bisimilayi ẹ káàbọ̀ padà sórí ètò yóò tó wa Ramadan Kareem mo rò pé ẹ gbádùn gbogbo àwọn àlàyé tí àwọn dókítà wa ṣe fún wa ní àárọ̀ yìí kí ọlọ́mọ fà rẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa náà àṣẹ Ramadan wá láti wá bá tiwa jẹ́ ó wá láti wá tún tiwa ṣe náà ni kí ọlọ́run kọ́mọ́sọ àgbàdo ẹni kọ̀ọ̀kan wa náà kọ́lọ́run ó gbàdúrà wa kó fún wa lálàáfíà tó péye kó fún wa lẹ́mìí gígùn tó pọ̀ tá a fi sìn lọ́hùn pẹ́ àwọn dókítà wa náà kọ́lọ́mọ́sọ bá san wọ́n lẹ́sàn rí wọ́lá nàbí lọ́dọ̀ ọlọ́run la now kí a tó parí ètò láàárọ̀ yìí mo fẹ́ sáré sọ ánsà fún Ma sọ bí bá ti sọ ánsà fún béèrè tá a béèrè kọjá tán kò ní sí béèrè ní àárọ̀ yìí ẹ má bínú torí to tó bá tó dé ní ọ̀la pẹ̀lú ògùn ọlọ́run ibi tí béèrè bá tún kù sí a máa mú jáde ṣùgbọ́n ká kọ́kọ́ sọ ánsà fún àwọn béèrè tí a béèrè kọjá náà a béèrè ní pé kàmsúra tó kọ̀rọ̀ àníyá bàdà àti bí yáyọ anas a béèrè pé àwọn súra alukọ̀ránì wo ló bẹ̀rẹ̀ pẹ̀lú yáyọ anas méjì náà ni o súratul hajj àti súratul nisa yáyọ anas yáyọ anas ọlọ́run bá fi bẹ̀rẹ̀ abẹ́rẹ́ pé kàbí súratul Qur'aniyya badat bi ya ayyuhan nabiy àwọn súra owó inú al-Qur'an lọ́bẹ̀rẹ̀ pẹ̀lú ya ayyuhan nabiyyu súratul Ahzab ya ayyuhan nabiyyu lọ́rùn fi bẹ̀rẹ̀ súratul Talaq ya ayyuhan nabiyyu lọ́rùn fi bẹ̀rẹ̀ súratul Tahrim ya ayyuhan nabiyyu lọ́rùn fi bẹ̀rẹ̀ ọjọ́ mẹ́ta abẹ́rẹ́ ìbéèrè lẹ́kẹ̀ẹ́ta pé ayé súratul Qur'aniyya tulaqqab bi súratul Bani Nadir súra owó inú al-Qur'an ni wọ́n tún pè súratul Bani Nadir súratul Hashr ni súratul Hashr òun náà tún pè bẹ́ẹ̀ kò jẹ́ àwọn ìbéèrè kò jẹ́ àwọn ìdáhùn fún àwọn ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta tí a béèrè kọjá kọ́lọ́n dáhùn kọ́ mọ́sá gbọ́dọ̀ nìkọ̀ọ̀kan wọn àwọn tó gbà àti ránṣẹ́ sí wọn kókó wọn á gba ẹ̀bùn wọn. bàbá wa pọfẹsọ ahmed bin salawudeen adúpẹ́ pọ̀ lọ́wọ́ bàbá ọlọ́mọsàbà sanyí lẹ́sàn rí ọlọ́ọ̀nà muhammed ọdọ ọlọ́wọ́n la ilaha wa ismail adúrẹ̀mí tk alhaja wa kúndàtìkọ́lé tówó adúpẹ́ pọ̀ lọ́wọ́ tí iná ọlọ́mọsàbà alájà alájà wa ọ̀yá sípẹ́ ọlọ́mọ́sàbà sanyẹ́lẹ̀sàn rí àwọn tẹ́ ní a máa ṣàdúrà fún alájì wa Salaudeen owó ní kókó ọ̀yá sípẹ́ alájì wa Sikirullah Ògúntóyìnbó ọ̀yá sípẹ́ alájà wa samiato ọ̀yá sípẹ́ alájà wa Fatima ọlásàndí Hassan ọlọ́mọba wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn gbogbo ẹni tẹ́ni kọ̀ọ̀kan wa náà gbà tá a fi lókun lọ́rùn ọlọ́mọ́sàbà wa kẹ́ wọn kọlọ́mọ́sàbà wa gẹ̀ wọn ẹ̀rí ilé látọ̀rọ̀ kádìrì ti ń palẹ̀ mọ́ báyìí torí pé Ramadan lágbọ́dọ̀ ti máa pariwo ilé látọ̀rọ̀ kádìrì torí láti wà tí tí ó fi tán lẹ́látìrì kádùn ní gbẹ́yìn làwọn yẹn wọlé fún itikaf so a ti wà ní mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì Ramadan báyìí ìyẹn la fi ń sọ fún yín wípé gbogbo ẹni yòówù tí ẹ̀yin náà bá ní lẹ́látìrì kádùn tẹ́ fẹ́ ṣe tẹ́ fẹ́ káyé ọgbọ́ kábàá yín polongo rẹ̀ fáyé owó tí ọ̀nà yín ò tó nǹkan ẹ gbé wá fún wa á bá yín ṣe jíǹgù rẹ̀ hmm? tá bá yín ṣe jíǹgù rẹ̀ tán á tún wá bá yín nà sáfẹ́fẹ́ tí gbogbo èyí aláì owó owó dákọ̀ ń báyìí náà ni ẹ bá dá ti pè mí ẹ bá yín ṣe tẹ bá tún wá fẹ́ ká tún wá wá ń jẹ lẹ́dàtò ká ní ká kó kámẹ́rà wá ká tún wá rìkọ́dù gbogbo tẹ́ ẹ bá ṣe ká tún wá bá yín sọ rẹ̀ fún gbogbo ayé kán mọ̀ ń rí wàhálà owó tí ọ̀nà gbogbo pákéjì yẹn kì í ṣe owó tí ọ̀gá yín lára rárá tẹ bá ti pè mí owó díẹ̀ báyìí náà ni ọ̀nà yín owó tẹ́nìkan fún